أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء لك وكرمك يا ذا الجور والكرم واللسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ستر الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا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 إنك حميد مجيد آمين ina ri ya kare annabi muhammad sallallahu alaihi wasallam ibi alaihi wasallam dika ba wuni oyi da nwe toni atonaba yo toni ati kẹfìrí nana jẹ ka ee ẹnẹ hore wo yusu poro danyi ka ee ere ọnọ ebe chere etu dena shot ne kaba omori otu degu kọrịọ don to omori ka ya e ọnyara da abu talib den nibe tuka abọ ire de kisana kɔli ka ɛka yɛ bò tɔli ka ɔsɔni rɛ mi bɔ pɔ uvi ɔnyala o inu bɔ pɔ nɔ mi mi ɔnyala rɛ dasi tu rɛ gɔdɔ avɛ mɛ dapɔntɔ muhi pooro danyi ka bò tɔli ɔnyala dani ana anadzɛ kɔnɔ ɔhu rɛ wòyusu pooro do su. dẹ́yìn kí nira yẹn ló sù nira ó ń tó mórí khadija radiyallahu anha anamẹ́ka ira yẹn lọ amul hos ira ayotu don tó mórí wa kọ ẹtẹ na ẹtẹ tọ́ if oyin ni sọ̀kún bọ́ kani tọ́ if ẹ̀gbọ́n bọ́ lọ́nà ọkùn tó mórí yìí kí tẹ́ kọ́ ẹ̀ dẹ́kun tó ní rẹ̀ tọ́ dẹ́tọ̀ ẹ̀nà wáyé náà hù dẹ́kùjú yẹ ẹ̀kẹ́ mẹ́sì yẹ dẹ́ẹ̀dọ́ ẹ̀rẹ̀mẹ̀rẹ̀ máa náà lọ́tún tó mọ̀ abemeda ponto omuli ponto omuli mionda yakomi hijira okwatahore makka novi madina nomi hijira noba ngwati madina omeba ngwati madina beabiba nabohem enyuma nesinabo hafa enyuma nonto na situodonagera omuli hanfa ɛnkati kaabiri ɔvɛ yi ka ɔmɛ yi maka ìjọba ŋmati madina dɔba vɛ yi ka ɔnkati munafiki nini ɔnri yahudi nini ɔne bɔbɔ kɔkɔ nini anabaya muhammad sallallahu alaihi wasallam ɛni rɛ kɔnɔ ahe gaza tabok ɔntɔmori yi. okwizire kugo ananini 30,000 akakahi uzihure o dọsọnụ nọ nọrị na jee ịnị papapa na ọba aba anyị zire kwụ oikunu zire kwụ umenteneza ọnịnị 1000 akahi ìrànkúmi ọnọdụ ẹnẹ́tura ọ̀nàrẹ́bà kàákàáhí bẹ́ẹ̀ ẹni tàbókì oyin ebèrè ní rome kúrẹ́kú a ní rome ẹ̀nà ẹ̀nà na musulmi hẹ lọ́wọ́n náà bí islam hẹ inú tẹ̀nà roman empire dɔntɔ mori kwezire kwene na ni kure ma nan ɛtila bawa ne ba ye poro de wo de ya no ina bɛtila ba ne ya para ko ɛtaare ɔbɛn ɛtaare ɔnya kanya do ahurari ɛnɛ daze daze inyeneza ọka inyeneza ịna-ekuku na-etoro ịra nkumi na irenyi emela oporo ọka donyi donyi ma kwezire kwonto morihi tiso pene kwa na wononyi nyima akọ dee mma ɔbɛka ɛka e ke ako rankumi ɛnyi daa wɔ rankumi ɔɔhwin anyi ampono um, omori ɔno onye ŋu stɔɔ do do do osinyire tɛti nono uvi awusɔgɔdɔ do onye ŋu vaavɛ do orebɛri nyi yɔ ɛni rɛ kan ɛfɔ omori dɛ tɔyɛ la nkoma enyi dɛ wɔn iniri ma mpɔ ne enyo na ɔdɛ ban dɛ ko ne kure ku wɔtontom ne yi omori ɔka yi ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطعون ولا يطعون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا الا كتب لهم به امل صالح ان الله لا يضيء اجر المحسنين ولا ينفقون نفقه صغيره ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون أمري أكذل من تومري أيما كانوا إنوني أنا أقوى أتنو وهلا أنا أكانوا أتنو أنا أقوى تولا غفو إنو إنا قولك تولا غفو ɛrɛnye aha ɛne nikyi ɛne kakae ova yɛ bi kafiri nini ɛrɛnye oyireme ɛne reme ɛne ŋɔni yɛ nini anabi ka akɔmuri yi si kyerɛ ɔkɔrɔ ɛkutu sɔɔ ɛla yɛ wa lomuri dɔ si kyerɛ tu sɔɔ ɛla yɛzire mo ntɔ omuri yɛ nana dawo ɔnri ɔnri abana abana rɛ hama wa ne bi lɔnɔ inna allaha la yodi wa ajaru mɔsini ɔmori. Okay, ono shi oshishe tee ọnọma kuo oshishe tee ọnọma za ture tee ajiral musinin utushe ne ne kakai enibire tere ne ni wala na yunfikuna nafaqatan saghiratan wala kabiratan omori oka, ere nye ene ni ne seto ina kehene ni inugwe ne ni tona gwo omori voweyin vobanyin wala yaqtauna wadiyan erenye inozi enyenye ne baparahu o ekure enyenye o ahenyenye eneva eneva parahu inu sene ya hadi tuwa kuvo omori illa kutiba lahum liyajziyahum Allah ahsana ma kanu ya'malu omori ka kwa ne si teruto iwa utusho iroira e ubido no omori onu sisu ota ene hunu koro izene ni ne nutusu ibn abbas radiyallahu anhu ọka bi ọ̀nà kúrẹ́ kú tó rẹ̀ fún omori ọ̀nà yóò sì jẹ́ ha ọ̀nà yóò sì omori ya na osisi isa ahuri ọ̀rọ̀ ya òsìsí ọkọ̀ yìí jẹ́ náà sí ìpọ̀nyára omori seventy seventy thousand utosio sabi ona alfi hasan káyà náà mẹ fi ìpọ̀nyára àṣẹ kyẹ́rẹ̀ 70,000 lada ẹ̀rọ ihe ọ̀dà gbogbo mori ọ̀wọ̀ náà sọ́tù tó wọlé mu. ìjẹ́ kama takatẹ́wọ́ yọ. inye neva rema si una mpo ila nkumena wan eshohu eto akikata abubakar radiyallahu anhu lóbi ni tuntun mu yi lókè wọn tó mu yi na wàá hi omori yà wà gbé wọ e ṣe nyi zizi ẹsẹ rẹ nyi ene ibọ rẹ ene ibọ ha ẹ e nira náà nọrọ dé enyi. ẹ̀tọ́ àrọ̀ ọ̀gùn anábàáyé muhammad sallallahu alaihi wasallam lọ́tùwọ́tọ́ fídíò mórí hànú lọ́tùwọ́tọ́ fídíò mórí hànú don tó mórí dọ́ka yìí allahumma agitna allahumma agitna ó mórí bayo ó mórí nígbà bayo lọ́tùwọ́tọ́ mórí hànú orí òkè lórí yìnyínmá eze ezọ òbó òbòrò dábà ayẹtẹ ìjórí ọ̀nà náà bá ayẹtẹ àbíbí ezi rẹ kó yá àdéhìkẹ wọn náà gẹrẹ orí ìyàwó ọdún zọrọ ọ̀nà ni ọrẹ dàtọ. Na kaka yi, pv here.

abɛnyɛ nɛrɛbidisi ɛnɛsinyitɔ dekunetɔ sɔ pa dɛrɛbɛrɛ ma bo yihi inenyori yi ne pi luka do kɔntɔnɛ bɔntɔri die bata tɛtɛ die maa mi yɛ o agobi ihe aka ka kọna rasulullah sallallahu alaihi wasallam on to mori ka doko ko ye je aka ra ora do akoso san e woto kan ishe wa do azam imana ure ka wa imana wa wa wa ni imana sallallahu alaihi wasallam adila mu uni to do de ro baba ke do ka ka kọna rasulullah sallallahu alaihi wasallam do ka ah shehu abul yatama ka ene e, ene ba aka kọla rasul otu omurika adu kishe egwu abụli ya taa maka sahawa ihe bụli ya taa ma ọ kara wa arụ nyaahụ nita ụnyaahụ nita ama bụli ya taa ma ọ ka ụka yi kọla rasulullah sallallahu alaihi wasallam mala ọhụrụ anyaahụ ọhụrụ anyaahụ otu omurika wàrà ẹ̀hóra àkáyọ̀ na nìkan yìí onto omurika omurika asure na ne kabuli atama ka shehu ka waka wahi maji yoya kaka abuli atama ko omurika abi abuli atama ko onto omurika amadu ere kai meme ka ko onto omuri oka avo ibere shoje ni Lọ́pọ̀ tó wọ́n ní sí. Sallallahu alaihi wa sallam. anabere muhammad sallallahu alaihi wasallam anu muri mere gwa ba aha eje ọnụ ibn sa'd ona kan kai anyo nore eba enibi tonto muri emere tonto muri de di islam ni won to muri ezi islam do de kai on to muri ke won to ya rasulallah nuridu safaran fazawidna yesika ehurehi yesika ehurehi fazawidna mɔkumboy baanyi sisan wɔ anabaafi sɔɔri di anabiyawe ɛhɛ ɛnyi so ntomori yi ɔnyi kɛse wa ɔnyi sɔɔri se wa ntomori yɛ o de te poli dɔ kaa wanyi kirba ne kirba bi ampo ene ne ni shenyi to ampo ene me ene ene kitum paase me ampo no de shenyi to don to mulika wanyi wanyi ampo no ne ne ne da ka he don to mulika e kinyo ihi on ni kinyi hi odo hi ni do ashawa nan ko muri ba me sore on ne lọ́tún tó rí dékèyìn tó òyíyí yẹ wọ́ṣọ́ dẹ́ hanan ẹkìjọ́ tó ɛnna ɛdari ne ma ahyɛ de ni no no no na de ikɔ na ɛnna na ripore na dɛ ne bɛn. Bàtú ntòm Ukasha na Islam. ukwesha na asabo ntomori dokure ku poro ugwa ụgwọ dos dos guruguba han do che do do ntomori do ocho nyara ayon ochi ocho no na ni vochie ka avan era hona inọcha na jẹ dàbọ tó hù náà amanara ahọ na ọrọ àrẹ ọrọ àrẹ ọ ló ń tó omori lọsọtsọ náà dọsíyọn dọkànáyọn dọkà ẹwọ káàṣà dọwàsí ìkúrẹkú. ló ń tó omori lọsọtsọ dọkà aka kọtìl bẹ hàdà yà ọ káàṣà ẹwọ ọ káàṣà dọsán wàsí ìkúrẹkú de ọ káàṣà dọdọ ń tó omori yìí ọtsọ náà nàá ìjọ káṣà dodo hènyàn dọ́kí dọ́bà wọ́n bá yẹ tó ọ̀bọ̀ inú wọ́n bá yẹ dọ́bà tó ọ̀bọ̀ àn dọ́kọ̀tọ̀ ẹ̀pá tó wọ́n ni dọ́ra tọ̀kọ̀ èyí wọ́n ni dọ́rẹ̀ èyí sẹ́ni dáfẹ́tẹ̀ sẹ́ni sẹ́ni. dei kɔni ane o kaasa vana se korɛ ko pooro do morihi do sɔgumbɔi wa ine rɛ ko

agwọ ọdún ẹni ló a káyọ náà na òkúta ní musa ọbàrẹ ọ ìjọ rẹ ṣe náà rẹ wàrọ èkúta nǹkan ọsọpọ ọmọ ìwàrọ wọwọ wọrọ wọ tìǹà ti bẹyì. lọ́tù tó mú yìí. alimọ́ wọn bẹ̀rẹ̀ hàtó ujana ọ bụ avo kare ankozi mevira ebe kare avo kare era bụ era meto ujoyo vo kare nosobe tonto muri donto muri hozeka sa mojana oguri no nọ ọ bụ kare anabai muhammad sallallahu alaihi wasallam dovi kujɔ nɔ naani don to muri a hozu se ka ye ɛnɔ man ana ewozi ɛne neve dozi dɔ ka ye anta rasulula uje ne yɛ ebe do uje ne yɛ kare da dama kanya tɔ zizi dɔ ɔmu kare don to muri ve ka dɔ ka man ana ɛne e neve. دوني نوكا يوتوريك أنت رسول الله أنت رسول الله أنت أنت أنت رسول الله أنت مريوهما بجنوني ما كريان هوري هنا أجنو ما كريان بورو دوبر خطيب دوبر ظناك أنا أنا مسامون أنا من إن الله أربعة وانت abẹ́sẹ̀ balbarka ń tọ́ mọ̀rí ọmọ yẹn náà ká ayá ẹ̀tọ́ hàn kọ́dẹ̀ ajazat kullal wara wàdà alhabibu ilẹ̀ ilẹ̀ hilmunimi ayá tó hù abase anasi kọ́ntọ́nà na ọ̀ntọ́bìnà kọ́dẹ̀ ajazat kullal wara báyìí ẹ̀nà kan náà mọ̀ mẹ́rin náà ẹ̀ ẹ̀ náà bẹ́ẹ̀ ẹ̀nàbì wọ̀dà alhabibu ilẹ̀lẹ̀mùnìmí anaba yi mahabu sọlọsọ bẹẹ kì sọni jẹ kẹnọọbi káyé ọhẹ ní ẹhẹ ní nínú ọzọ omori omori àná àmì ńwọrọ ẹ omori àná ọkẹ ńwọrọ ni ẹtọ yìí. alimami bayhaqi orebesi yẹ yìí káyé ata ilà rasulillah sallallahu alayhi wa sallam rọgbìn òfin rijlihi kurhatun ayatal atibaa ọka anyị nọrọ n'ime tonto omori yi ọnọrọ nọ na ndanye tahọ na tụrụ ahụ ama ha na neze eze ahụ ọka fọkọrọbahụ sallallahu alaihi wasallam don omori do ka apẹ nwani don to omori ijo ka apẹ nwani do kezi che anihu ne tesu don omori ya te hina ijo nọ naanị don to omori do ka yi بريقة بعدنا تربة أرضنا يشفى مريدنا بإذن ربنا rírà eze niile nwanyị ní ezi izi ẹ̀ta ẹ̀ ọ̀dọ́ ní wọ́n àṣẹ yìí ní wọ́n ẹ̀ ẹ̀wọ́n ní bá ta lérí yòndó mórí yá ẹ̀ ló ebe tó mi sọ̀rọ̀ sọ́lá ló ti yọ̀ náà tí náà anabai muhammad sallallahu alaihi wasallam on top another and libya obin dese ni da me hinu bi sabe ni asabe nere kono no man reme imane ni ni do re nyu kata huna bo de re nyu shun to muri huna bo an imam ati at ati al-bayhaqi ene do me ni kai sharhabil al-jahfi aljahfi ọbẹ̀ tó ń tó mọ̀rí sallallahu alaihi sallam ọbẹ̀ tó ń tó danye yìí dányé inú sila ahịa commodity sila revi uye ana ama don dọ̀nyị tụmpa ha don revi uye wan, dọ̀gọve nwụ ọdún yìí nọ̀rọ̀ kọ ọdún yìí nọ̀bọ̀ ẹ̀yẹ ayé ọdún yìí nẹ́gẹ̀ẹ́gẹ̀ láti ohun tó mú rí mi dábọ̀bọ̀ onye rí mẹ́wù nọ inú vọ́tọ̀ ṣàràbí lọ́nà náà nà nítorí káyé dome tonto muri ijowe tonto muri donto muri kama haba sasa ni yan doka sil'atun fi yadi ya rasulullah usibtu biha min zaman doka en katono osuku ono yare no e wonto muri donto muri doka an kai otnu minni kapim doka ponto muri ijora ka ponto muri don to muri su wata non do sha wata tinete su ijon to muri sha wata tinete don to muri do su wata tor wata ne tor wata non ara su wata on to muri ara su wata na nanyu banyu kere kere huna abobota ene da huna abobota ananya albarka huna abobota do do su wata ne tora wata don to muri daga bismillahir rahmanir rahim on to muri ma ka bismillahir rahmanir rahim do ba su wata ni shisho wata non ne idan ka tono ne am abun to mori meke bismillahir rahmanir rahim da su mota zewata ni sisi poro da mun da hore tete o hore tete aka aka epatara epatara wo una mai enyo inu wo na de no no do da se na e akọ bi kata dɔw bɛ rema ni tuya ndani ina ŋmaarɛ village ɔmɛ fɛ yà a ẹnẹ na mẹ ọ ọmẹ mẹ a wọkẹ ọntọ wọlé yìí yọ nọ ọrọ wẹ ni islam eh, because ọ àná ẹnẹ rẹ mẹtọ ẹ bọ yẹ àná àkọfọ anyi science dàkà kẹ àná ọ modern medicine dàkà ama adakara operation operation yẹn o eri sami a ìjà aṣọ ọdọrun lónìí dára ọpẹrẹta ni ka eri sami nka ẹdẹ ń katari bẹ ẹ o n tó omori yi omori yi mẹkọ mẹyọ dọ mẹyọ ẹ kókó yẹ fún akáàbọ samsama ọnyà na nàbọ sallallahu alayhi wa sallam alimami nasayi ọrẹ ibn hibban àti alhakim àti azene na na evema abi hadis ile hadis onto muri ile ino no ye ni on mi zarka hetani ene ya ene dove hulu muhammad na buzi hatib muhammad ana buzi hatib muhammad na buzi hatib da ka ni kai ozinu bo ne zeni e ko nya ni sisa hira da ka ira nya no suno ko hira a danyi banya nọ nọ ọmata na bọ ni ịdọ ya kaịra ahụ dụnọ kọna na ndọ hụrụ e farasin dịra ihe dọgba kwuo n'ụvọ abọtụvan dọgba vọ hụọ pịnwụ abayọ ya enyiri ọ ọmịna na ya ya ha enyo zo sono tamayano vile mo muri e won to muri sallallahu alaihi wasallam donya no kwete ni tonto muri do shuja ni tuano da ka yon to muri ka o tuuje mu man mu man rera dontomuri do yatehi ogo do yatehi no chowono ontomuri ore yatehi no chowono dontomuri da dipe yomuri hin ijontomuri na me ita na duane ochowono na ne anko me be de ya de ravario dogo bo ya do do da kunga go dogo bo ya do do da kunga go slot ontomuri ni izi izo no izi zama annabi muhammad sallallahu alaihi wasallam ana yanaka fa idha rahimta فأنت أم أو أب هذان في الدنيا هما الرحماء ماذا يقول المادهون وما أسى أن تجمع الكتاب مما أناك فإذا رحمت إيه وانتم ريجوا أن ينبع فأنت أب fa anta ummun aw abun ayamba wanasema nkaka ayamba nonyenye ọra oh, ayamba nada anyị ayamba nonye ọra da anyị yozi ọnọdụ ayamba ewo ntu omori ha gani fi dunia hụ marụ ha ma ka esha na ayamba ile ha nọ na na ebe na ebe na ayamba nfa onye ada stọtụ ntu omori nini onye ọra da bọbọ sibi kene ka ayamba nonye ọ na-enye onoribi hu na ọ̀fọ̀mílẹ̀ náà ń bọ̀nyí ayámbá dọ̀rẹ́ sàásàn yézi azinẹ̀vẹ́ni nẹ̀vẹ́ náà yámbá ogbóòrò ìrẹsẹ̀ èwọ́n tó mórí wà bányá yámbá yìí ọ̀nyẹ́ òbèdó bàdá iná yámbá náà ọ̀nyẹ́ ماذا يقول الماضي هنا وما أسى أن تجمع الكتاب من معناك ما أنا ما جمعت مولي زبا inajiwe wonto omuli sallallahu alaihi wasallam inobanye wonto omuli sallallahu alaihi wasallam omuli ono bosi sunna nimeyaiza twetanine uthman anavozi abul as ona kan kai kuntu ansa alquran ona ha alquran da yiri hiyo fa ataitu ila rasulillahi sallallahu alaihi wasallam don wetu onto omuli sallallahu alaihi wasallam فقال دون تومن دوكاي ادنو مني كابيم فدنوت منه دون كابون تومرين فضرب بصدري دون تومن دوس ونيان راتشي جوس ونيان راتشي وقال دوكا اللهم اومري يا رحمن ما هي اومري انا فانا يمبا اعذ عثمان من الشيطان ها عثمان هون بالشيطان ها هون بالشيطان

إن صلاة مولانا صلى الله عليه وسلم صلوات ربي وسلامه عليه صلى الله عليه وسلم تيجي صلاة مولانا أصابني لي أصابني تومري ina yi ne ọrọ rẹ náà yà ni kàyé ẹnì àkùmá ni fẹ kẹ́ni dẹ̀ ní rẹ̀ ń tó omori tù yìí. abekaye akaka enwa no kanyo ntu omuli nero ntu omuli baga ginani wontu omuli ete na kana nini ontu omuli ojate ode ki mori obi wo ha dai agwo obi tweto slot ontu omuli ni ema zekaton ate ate ontu omuli enema zekotete nke ya katana miko yihi n'ụgbọ nọọsọ m dị madam atuwa slọtụ otu omori iwu atana na ọnwụ nụma osisi si ya na-esi ire sọ n'ụlọ ma ịsa pere shie ire sọ abụọ ina sa abụ ntụ hine abụ eya nị veni n'izu n'elu ezu na-ekporo eji anyị na-eke ere asa abịaghị eke ikonyere a na-ege ahịa nwụ na-eche ịba na-ege ahịa nwụ n'ọrụ asha na ana eyi ntụ omori snọtị ntụ omori n'iwu ije ka ben abịa abọcha nwa na valbarika isi nne nwa na valbarika aru na ochiri valbarika صلوات ربي وسلامه عليه dime duba onze kise ya she ya ma me ka ke yo no ye na nkata ya re nwa ajon do na enwu na enyi do hu nyo e no ne enwo no ba na ta de enwo no ta di nyo no do ba na ho no abi e yo no di ne enwo inyo no do ba na ha ijo obi hu nyo no dị enwe ọnọdụ ọta eri ọta Islam ọmụrụ imi ni. La ilaha illallah. Anụ ọmụrụ imi ntụ ọmụrụ imi. Ọnụ Muawiya bi na bi Sofia. ebe esu. Anya pari gị go ọmụrụ dɔ mɔta tɛ dɔ kaa tɛ tɛn ko n'osu ɔkpari gɛgɛ nɔ na ahyɛ nyi tiro na ahɛ na aki ko tiro na ɛwo na ɔba sɔ ntono sam. anabai muhammad sallallahu alaihi wasallam ɔne nyara gene gene omuri ma ne mɛɛ ɛrɛ yɛ nsa ɛrɛ nsa. ontu omuli onyala tɔtɔtɔ omuli imani mɛɛ bɛ abɔnɔ yɛ ndele tiri nu bɛn tasaa bɛ nini yakuba ŋun ɛsɛ alibana na yako ana yako mu gata ebi sɛ ba ba ifɔ nu wɔtɔ na do ne ntu dɔ ka yi dɔtɔ tɛ wɔn ka ama mɛ ayɔ ntu omuli yi. ana akɔmɛ fɔ dɔn wɔtɔ ba kaati ni iwe n'ɔkyɛrɛ ana yɛ ata atawasoro. alwasir wa tawassul doka ye anyi isine won to mori eni tu iwo ina ajin yere enyo mu lo anke ni mi lo ino ma fo amara ko konye zuku ko eni on to mori on nyara o mori ma ni soso ni nyi ire nyi an ko me yen ni kai o mori o resi nyo ire nyi konyo ne pare na hu bẹ́ẹ̀ ni olùmẹ́rin òsì yán ní pàrẹ̀ lólórí wahe nwa wazire muntu omuri duhe nwa oku omori hi ya bidera ka tire ma inwe eje ọrụ oru iro ya na yuru oku ntu omuri onyo na epare na hu lati ntu omuri ni ntu omuri ono onyo nyara omuri re nyoi re nyire nyika e oro le do onyo ne do sutu sada ki o sutu sada ki do onyo enyo ni de Ontu omuri ono nyere gene gene omuri mani mɛri abɔkɔ omuri ono wɔ iru warata na naza iru iru heke naza iru nya ɔyɛ naza iru udi naza wee rozi wee nyaame wee nyaame wɔn omuri aka ka ye خالصة لك من دون المؤمنين أمري كنا ما يبغى القرآن أنا شرطه أنا ما يبغى يوانتو أمري أني ni sadaki yi saa ka sahaba na haba anyo do sutu sadaki azama bo omo omori oke khalisatan laka min dunil mu'minin osoni irinyi ye won to we nyara ke na onyo soni aboko omori nana bana dawo enenye za nere na ni o abiri me wose na na oni kabibi hu ono omori man sinyo nto omori irinyi ọ ní ẹni bẹ̀rẹ̀ tó omori ìzù núbọ̀ iná ni ọ̀nà àrí omori ìrì ọ̀nà àrí tó ọ ìrì ọ̀nà àmẹ́rẹ́ sọ kátẹ́wù yọ tó omori ọ̀nà àrẹ́ mayọ́ mọ́kù yọ tó omori yìí ọ̀dàkẹ́lẹ̀ ọ̀kà akẹ́wù ní sùn yọ tó omori yìí. àbí mẹ́ ń sẹ́nà ní mẹ́ ń sáré sì yọ tó yìí ẹni

awa kẹsẹrẹ lè kún tó mori kẹ ní mori wò wọn mẹ yàrá alẹ mẹrẹ rẹ dana daya na ẹ màá jẹ tẹ ọ rẹ o. lọtọ tó mori yìí. kóyà ọ̀yọ́ wa ihu na lọ́sọ̀ tó mọ̀. ọ̀gbìn ọmọ náà ọ̀gbìn bàbá náà náà anáhàmà ní bẹ́rẹ̀ tó mọ̀ ní sùnú fọ́ dọ́ọ̀ sì mú kọ́rọ́ mẹ́m ìrì ọ̀nà mọ̀ ní kẹ̀kẹ́ yìí fàlàdínà àmàlú bìí wọ́n azàrò wọ́n azàrò wọ́n nasọ̀rọ̀ wọ́n tẹ́bà ọ̀nùrọ̀ lẹ́bí ọ̀nzílẹ̀ máa hù ulẹ̀ ìkà kọ́mọlmọ́fúnlẹ̀ hù fọ́lọ̀dínà ámàlú mi omorika wẹ́rẹ́ nana dọ́wọ́ tó omori yìí wà á zẹ̀rọ òhò dẹ́dọ̀ bányé yọ wà ná sọ̀rọ̀ òhò dẹ́gbọ́ ọ̀bọ wọ́n tẹ́bà ó lóra lẹ́bí òǹzílà máa wò dẹ́sà sí ètòwé yìí ọ̀nà nà omori sì tọ́ ọ̀tọ́ vinahẹ ulẹ̀ ayíká homon mufrewo omori kiri mi wọ́n dẹ̀ ọgọ́rin bẹ́ẹ̀ nìyí ọ̀dọ̀ tọ́ọ̀là ẹni èdè bí iniri na nwere ọnọ ni onomori si nyọ iri ya ni tawqir onomori ka ebe na ani ọrẹ ha nyọ ụgbanye onomori ka si ya ntọ omori ọrẹ ha si ya agụka wa kwuhiri ntọ omori ya bụ mọrọ ọka ya ụdị anọ na ọhara ya nkọ ntọ omori dịrị ana jee ụdị ọyị musayi na matụ kada isọrị musayi lama nye osi je nwunye nke nọ ka ya musayi lama ọhịa nwa na nabi amma kami ni dere wa ka ewon musailama o se nwi ne musailama na he wana nabi eh deve dovi ne wani nu monto mori wa ka ewon ryo wa kwa te sunu mu ni si nyonto mori re ni do so e wa we na je ne eh ona sunu ka e bu yo to ke ne no zo to ba na ka kan de bi o re ije ka o mo do so ka ka e eh ma kana muhammadun aba ahadin min jalikum walakin rasulullah wa khataman nabiyyin omori kontu omori anaba muhammad von twan dɔlɛ wɔ de dɛ mayi na ba nabe nene josan ɔ ɛkɔ n'afɔlɔ kakɔ ne ba nabe ama adi wɔn tu omori yɛ ɔno omori si nyɔ yɛ nyi wa sɔ yɛ wa o ase kolo ɔtɔ duka ne yɛ nyɛ ɔfɛ du ike dza yili nu de ke yɛ tɛ wa kaka wa adi wa yi ki wa yɛ ti yɛ tɛ o wa ma kɛ ki wa yɛ ti yɛ tɛ o wa ma fɔ ɛwɔ nabe a. Allahu akbar.

láti ohun tó mú rí ilé àbòkáhàrá ẹwọ wà nínú arabic class àmì láti ohun tó mú rí ilé tí yá mẹ́rin mú sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam amma bai muhammad yau ọni ma na kare na nnọ ẹlẹ́yìn àmàyàn ẹ̀fọ́ nyára tí dọ̀ka kàyè bọ́ni nyubanyi pooro da nyubanyi ni mɛmɛ gol dɔgɔ golo ntɔ wɔli dɔs bɛ suka ohuna ama yaba yaba ɔnɔ yɛ yira jindiyaza ajindiyaza ana ahyɛ ɔjɛ ka yɛ udiwi laayo ohuna nabi kaka kɔlɔ wɔli ka ohuna nabi dohuna ntɔ bɛ hyɛ ɔbɛ bɛ ọ̀nà yẹ ẹ̀dì nífa ẹ̀wọ̀n náà ni mo náà yẹ nẹ́ẹ̀fù sílẹ̀ ìjọ bẹ́ẹ̀ kò fi sókè compose ahẹ́ in arabic language bẹ́ẹ̀ ká o ka yẹ màkà ọmọ náà kó wá tètè bá láàkì fún ẹ̀ ká lọ sọ̀rọ̀ ni wọ́n dún náà wọ́n ní ajindiyala màkà ọmọ náà bó wá ti wẹ́ẹ́ yẹ gírámà náà wẹ́ẹ́ sọ ma compose yìí mẹ́wẹ́ ọ̀rọ̀ wẹ́ẹ́ ní ọ̀yẹ́ ọkè màkà ọmọ náà bó wá tètè bá láàkì ọkùdíẹ́ náà níbi kó vanáyìn náà bẹ̀ náà ubia na nebe ko kaka kɔlɔ ba nabi udio no ino na kaka no ya fuwai rasul udia nebi oko hu ni ontuche dɔba abere dɔba ari suchi ɔka udia nebi ohu na ontuche waduna waduna wali udia nebi dɔba ya kɛte woli ohu na ontu kaka kɔlɔ ba ontu ohu na ontuche a waduna wali de kakɛte woli yɛ ɔba ya. ana so ka ye wali ohun no to ohun nabi aka aka aka nabi ohun no to ke e, anabi ya baba ya kete wali awari e hun no to awa wali ohun no to na nabi dọba abiri dọba ẹrẹ fitiri antisa ni bi ọdi ka ọntu ohun na nabi do ọba bara ọntu wa da ẹnyẹrẹ na abara ọntu ẹbọ bibi ba nabi da. unto ohun anabi ever ban ever ban nabi of unto ama abonto of anabi di dajjal nonon dajjal ilimi musaila matun kadhab ضغك كفويق الرسول مقام النبوة في برزخ فويق الرسول ودون الولي وبابا أني يملي أنك ما كسفا أصاب من يتدوى وكذا na kɔsɛ korɔ no ɛkorɔ no na bɛ korɔ ntuomuri dɔ bɛ korɔ alkur'ani dɔ bɛ korɔ islam dɔ bɛ korɔ sharia dɔ bɛ korɔ ne b'a ka e ine ikiyama an no ka ɛwà ka de ka wɛwu ni kuta ɛkorɔ no wa ka ɛnɛ kuku nye bira e ɛkorɔ no ayi malaku na si ho si rɛ gɛrɛ fa ɛkorɔ nkorɔ ano no no. ọmọ ka gara ọrụ ee eh, àti french gẹ́rẹ́ ó kò ìbò gẹ́rẹ́ wọn. ẹ̀rọ náà ẹ̀rọ àwọn arúgbó adóṣù yẹn ibi ìzọ ọ̀nà òmùrí ayọ̀ ọ̀yọ̀ kọ̀ yára kà ọ̀rọ̀ àwọn olùkúta ni. muri ano boko ya yabohe abono yeri dajjal ana maneka e enene yawo maneka de na ashaju wonto muri ye wenne ini aju no muri e de na siso no muri sinyo nto muri nenyi de aso ye wenne ni e wona ama ne reme ya ona asudu kai e, wedo banyo nto muri ode iwa hi sallallahu alaihi wasallam amene asizu kene sinyo nto muri ɛnna yɛ akɔ yiri ntɔ ɔmo yi ɛnna yɛ akɔ yiri ntɔ ɔmo yi múlíọ̀ mẹ́fà ọ̀bọ̀ yẹn múlíọ̀ mẹ́fà ọ̀bọ̀ yẹn amábàá muhammad sallallahu alayhi wa sallam ìnira ni alimami tirimidi ọ̀nà dọ̀rẹ̀ wọn ni abu zayd al-ansari ọka bụ zaid al-ansori ọka aka yi anabai muhammad sallallahu alaihi wasallam ọsùn ṣiṣọ mẹrẹ so ẹkọ ọnyẹra ọkọọl dọntọ mu dọka allahumma jamilhu wa hasinhu ewu mu yi mu jọnọ mẹẹzọ da mọọ de duwari mẹẹzọ da. ọka yi ọmọ ọbara apayira ekeyihu

That's I could dazan akɔ puju yi puju ɔmo hama tie pede kodo zo zakun yawa dazan kɛnɛ de ɛnyanya ne ne hu ɔmɛ la ayɛ tora yi nira yɛ kyɛ nira yɛ kyɛ de anya ni konya ro sallallahu alayhi wa sallam ɛnɛ sɔ tora do ma du yɛ ɔntɔ mo de. salatu tomori ma na ayi wuri tomori akari na na wuzu wahab ọmọ ya atẹ ọnìrì na wuzu na ẹwọn ọnìrì inú mọ ọrọ kyekye na kore ko ya kaaba ya apɛ dɛ iri anana ini ọ̀rọ̀rọ̀ náà ní káfìrí ní ọ̀rọ̀rọ̀ náà dị o meere dọka a aya ọ̀nọ̀zọ neti madina na madina ọ̀nà na wọ́n tó ọ̀nà na ị na-achị ipija na ya ị na-achị ipusa na ya eke anaghịkọ na sịja bísọ̀fún ọ̀nà máa rí yà tá àkàrídọ́ka ọnụ àjẹ́ ìwé iná àbọ̀nà àbírí yìí ìwúyọ́n àbírí yìí sí ìwúyọ́n àbí kẹ́mú nyìrì ẹ̀ lórí lóyọ́n ọ̀nà àṣọ ọ̀tọ̀ ẹ̀ náwó ọ̀nà ọba wọn ti madina umar bin khattab on me madina on on opo parade jozo isire te jozo ikane kale anye ile ọba ganye nyama na al faruq kene ori umar ọba gẹ de umar dọrọ àbá ló ṣe ni tó inú masilasi ọba ṣe ni tó ń tó mọ́rí ni mo lọ sí jẹ́ pé mú màrọ̀ ẹ̀ kíkà ìgbìyà rẹ̀ suez yìí màdínà ọba ṣe ọjọ́ bí tó ń mọ́rí ni mo lọ sí tó ń tó mọ́rí kà yìí màlẹ́dẹ̀ àtàbí kà yà ọmọ yìí sẹ́sọ ọbẹ̀ tí màdínà ẹ̀ wọ ọmọ yìí dé ọmọ yìí dọ́kà ya muhammad àtẹ̀yìtù òfàdìl àsárá àlẹ́dínà indak ọmọ ọbẹ̀ ká ọ̀nà ono bi sute mi da hore wa so do ko no mo ransom sanya o hene bia ke ananya o so nanya se da la la na da da hore wa se da don se da wa to don to mu do kai kadabta we cheche أنت أنت جلست مع صفوان بن أمية ليلة كذا وكذا بعد صلاة ime imira ho ekwe kamani kamani de wo sofwan do ye atene ni eh do ye atene fil haram ime kaaba wata manaita anta tia ila huna litaktulani do bo ba ne ka aya wa do beti madina do wa wono nto moni wakafaka sofwan ahlaka wa nadaka wa malaka de ke sofwan ono ono ka ka e ono amituji yi utese eh, e onre eke ha na wa ka wa ese mere ya ona me yo وما كان الله ليسلطك علي okomori ọ̀yà yóò kàtà tó ọmọ ẹ̀sùn láti ọ̀tọ́ mọ̀rí umair ẹni sọkùnrin ká parikọ káka aṣẹ́dọ̀ aláìláha ilọ̀lọ́ wa annaka rasulullah ọ̀nà mi fẹ́nu kí yọ ìní asánà wọ́ẹ̀kẹ́ wọ́n mọ̀rí lọ́rẹ́ mi fẹ́nu kẹwọ́ ẹ̀wọ̀ muhammad ọ̀tọ́ mọ̀rí yóò rí dɔbɔdɛ ma hɔn tɔmɔ di se ka ye man akabara ka bɛ ha la ɛ e ne kɛnɛ wuli ɔnɔ yɔ a ko kɛlɛ n'a ye n'a kɛ n'a wɔ ɔbɛn yɛrɛ kɛnɛ ɔbɛn yɛrɛ ɔbɛn ɔbɛn sama ani ɔnɔ ye ɔnɔ ye ma ka dɔ sɔrɔ nɔnɔ ma bi la ɛ e ɲɔnɔ ko kana yɛrɛ wa. n'a hɔn se ka man akabara ka bɛ ha la ɛ e ne kɛnɛ ne yɔ dɔn tɔmɔ di a k'a na ba ani yɛlɛ ani mɔgɔ o wari.

muna na baba yayi ibn sa'd ibn asakir ina ya kana ka shayba na bazu uthman bin abdullah shayba ana bazu uthman ana bazu abdullah ọhụrụ nipa na-asị kọkọrị ka aba rụgọ ọrụ iri ihe na ya ka ẹni kọkọrị ka aba ya rụ ị na na ọhụrụ poru twajin iri ihe na-esi ọda poru wa nwajin rijete ay suba baba maji shayba nana ono sa so nto muri no zire ko dosi islam kwehe doso kavutini ne munafiq dosa so ko muri sabe nana ba dosa so nto muri no zire ko dai ka ala no de kai

anabai muhammad sallallahu alaihi wasallam ìjọba mú hùnẹ́yìn bí káàkiri ní iná tẹ́ hùnẹ́yìn inú hùnẹ́yìn náà masalati ọ̀tọ́ mọ̀rí nínú àyíká tẹ̀hí àhàmáhàmáhẹ́ akaba bẹ́ẹ̀ tẹ̀hí ọkọ̀ mọ̀rí ní ilé pàpẹ́ náà rẹ̀ wà wà rọ̀ netudi kaye ɛna ɛrokoro de kaye lan muglaba liyoma min qilla ɛna kurugbe na ɛtaaje ka ka ka ne ni wei ɛna wei ije ije ba mo hona yi de ba gɛri arihi me yi ɛbi surprise hɔ no de ba gɛri arihi me yi de na nɔwɛ nhuri yɛ yọ sakɛnɛ. èdè na ẹ̀kọ́ ìnọ̀pẹ̀ níbi ka na ha ní ọ̀bọ̀ ọ̀pẹ̀ ha na ha àtàbà dé yẹ mẹ́wàá sàn. lọ́sàn abẹ́ mi na dézù dé kí gọ́ọ̀gọ́ iná sábẹ́ ọ̀kọ́kọ́ jẹ́ dézù kúrẹ́ mú na Na náà muhammad sallallahu alaihi wa sallam ló tiẹ̀ ni anyi. ini sa ini ini akonto musallam sallam ya bo ka ko me nyo ini se o una ga na bo ono be so na otora isono to mu tora iso e tora o oh, hune ni na bo ne tu di kenyo so pana ba na e pana zo se ana zo se ana e zo do so ponto mori iso ponto mori was the best sọlọ́lọ́ máa ìfò tàbí òyìnkẹ́ inú sẹ́hẹ̀ òsì húnà pàtàkì àmìyàwó yàwó ọmọ abányẹ kọ ọnyára ọní so pisa ẹbọ nyára dọgìdì so pọntọmọrì dọkítà pisa ẹbẹ náà wọn kí so pọlọ náà mímẹnyẹ wọn dọgìdì so pọntọmọrì dọntọmọrì àmì wọn sọrọ kẹnyí sùúrù mi kọkàtí tọmọrì ọmọ kẹnyí sọ nsọ tẹbà ẹni ọmọ náà ọbẹ ẹtẹ. don to mun doce ta wani badla ne isu fana to doce ta hona ne da ki sun to muri aka hana wa ka anan nabiyyi la kadib ana ibn abd al muttalib ana nabiyyi la kadib ona ba nabi ne yi chore an nabi ona bi ne yi chi ana ibn abd al muttalib ona mo abd al muttalib sallallahu sallallahu alaihi wasallam kafiri ni ene kare am jere kai awon to mu yon yaro eno paragada kala na ire mana ebere ene kava ni ima ka wa ni shei bono na no yi na na jitire mun to mori kafiri e kava ni don to mori do ki shahatul ojo o divi na ntom do owo kezi do oyi mio no mio e be vanyi kafiri amato ohun ya no lo fa ma ya no da sallallahu alaihi wasallam that's what you shayban on ijoka ne dire ka eto tino ya maana abono ile muntu mulia dɔkoro hɔ banyantɛba kɔnɔ sisan ntomori yɛrɛ sɔn ne nyanyɔ didi ma bɔ ɔri n'a kɛ n'oro ntomori ne tu osibi tu heyi ne ka o minɛ kusu kui ha nyanyɔ didi dɔɔri do deyi ne ka o kusu kui ha ɔkɔlɔ sɛ ana ntomori ɔnɔ n'a ye zɔsɛ tɔ de de ntomori ɔnɔ kari ne yɛrɛ ka ɔɔ de kiri ma dɔkɛ y'a sa yi ba o dunu mi nin.

ntomori eboziri na ọrọ ka sị ọ wọhalaka ọmọdé ọrẹ ihe yọ ntomori jizọ kebiri odi yọ ọrọ kaa yàbọ yàbọ ọ̀nà dọ́ntọ́ wọ́n dọ́fọ̀ tọ́ra rẹ̀ allahumma mina shaitan ha shaibu na wata waka yi don to muri na suwa ho na racha ne dai kon to muri okuwo no no su dia no hukere kere hu na nwa no wata hu no jo na me ma hu no na na me hu na bandan lati o to muri ẹnyìnrẹ kàmì ní dèrè irú mà ní rọ́fà irú mà ní kàmì

tẹ̀yẹ́ náà kù yín ana náà jẹ́ mi anakọ náà sì rí ohun tó mórí yìí a òzò nídìí ṣe àyàn mẹ́mẹ́ yọ ẹ̀ e wọ́n tó náà ká ní iṣẹ́ wọn rẹ̀ ọ̀rọ̀ náà kọ́sẹ̀ dọ́ọ̀dọ̀ ní yìí wọn ni ta duwere ní eyi la ta ní sentiment ṣe sentiment wọn na yà ọ duwere sì ni wọn tó bò ká èwe sì zẹ̀ yìí rẹ̀ yìí rẹ̀ wọ́n fi situwacho mtu mwenyewe ina mabeza ila Anas radiyallahu anhu ana wazidon mtu mwenyewe ona kane kai okay wallahi okay wallahi ono sho muri tibenu ما مسست حريرا ولا ديباجا ألين من كف النبي صلى الله عليه وسلم أكونو إذا كان إتارو إني إني دا إتارو and that by him kitara pure silk and mewnewa ọmọ ẹ̀yìn ìtara ọ̀nà ṣọ́wọ́ kanyẹ anáàrẹ̀ ń hùn wọ́tọ́ tó mú rí ìdá wọ́n máa ṣàmọ́tò miskan wọlé abiran ahsana min rọ ìhà ti yẹ́dẹ̀ rasul sallallahu alayhi wa sallam ọkọ̀ náà ẹ̀rẹ̀ jí ètò ẹ̀rẹ̀ náà hi miska wọ́ àti abir ètò ẹ̀rẹ̀ ìyàbọ̀ ọ̀nà ẹ̀yìn náà bọ̀bọ̀ ọjà kò dá amara anyagwe n'ezoza hunu bo tonto omori yi agwa na hunu bo tonto omori yi re ebi tare o da su shuru na tonto omori yi akhrajahu al-bukhari al-bukhari wa dawal al-imam al-bayhaqi da dodo hunu bi wa ina bi hajar ben kai oka oka e, wa fatwa ala rasulillahi sallallahu alaihi wasallam ono bi tonto omori yi fasallamtu alayhi don salama yon to mori fa sofa hani don to mori don no von fa baqitu thalathata ayyam akina kana ko ta wa ana aksili yadi ona nyenyo no vane wallahi ma dhahaba almisku min yadi okay twari bisk o o ta o do wana ai da go twari bisk e ko yata tonte kona nyenyo no vane صلاة وتوب صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلوات ربي وسلامه عليه اوكي تاريخ كوكا هو ام هرام انا وزين ملها انا واكانك ادوبه كان ابو محمد صلى الله عليه وسلم ọ̀nà sọ̀rọ̀ ọ̀dọ̀ oníhi siesta idọ́ ummi hiram amẹ́fusi malham asabanye ne anaghị ummi hiram ntụmuri ọ̀nà sọ̀rọ̀ ọ̀dọ̀ ịzọ oniteki siesta ịzọ ìjọ ntụmuri asọra dehi etu ọnụ

bẹ́ẹ̀ ní ẹ̀hí ọ̀nà nìhún ní okúrò ntòmórí òrí ilé fún ntòmórí ó mẹ́ ní ọdá yìí ń gọ́nà sí déèkì ilé ń gọ́nà àpẹ̀hẹ́ ọ̀nà nìyí nto ẹ̀hí ní wọ́n ntòmórí sallallahu alaihi wasallam ní ọmọ ìhẹ́rán bá kánìkà ẹ̀ ọ̀nà òṣòmórí enyere ne nwaazị na-eyi ena ava ena amịsa then it to a drop cotton a drop then the man it taught in in a he a to muri ono and so then it taught in so ono don't know how you on and one of high so anya na nwaazị na-eyi then man shall to muri then it to kiki a drop a drop then it taught me unoko unoko sorry no na me unoko ijodo no ori ota emo ota abire ani balbarka sallallahu rabbi wa salamu alayhi haniri on tumu ime ya

abẹ́ anábàbà náà bẹ̀rẹ̀ ohun tó mórí yìí ká àmà ní àmàna tìrìtìrì àmàna náà yìí náà yìí ọ̀rìkà yìí ohun tó mórí yìí ọ̀mẹ̀mẹ̀ kàrẹ́ àhẹ̀kà ní bọ̀bọ̀ ṣọ́ ya bá asọ́dàtọ́ asọ́dàhó náà àmàna ọ̀bẹ̀ omori ẹ̀ ọ̀fà yá yìí muri ya maka kwaya oni mi ne ihoro mu na wai ki topic on misha na obi ithbatu nubuwat alhabibi o sho ya ta anaba muhammad sallallahu alaihi wasallam on me van nabi do won to mu de nya jira kaina e ko hanyara me kana ni mi an ni ko asa tonte kono wo godo anki ko no mi sivara ọ̀nọ̀dì ìrọ̀yẹ́ náà irúgbọ́ ọ̀yíká ìtọ́pa onóòmórí olúwọ́ta kàtínà kùrán ìrìnrìnyí ahìrìnrìnyí sẹ́bí ìrọ̀yẹ́ náà irúgbà dìrí ni tuka ẹni ìrọ̀yẹ́ náà irúgbà náà bìkà yìí oríṣiríṣi ohiẹ́ pẹ̀tẹ́ka ọ̀ntọ́ náà ka ọ̀ntọ́ ọ̀bì na níbi ọ̀nà náà níbi ọ̀bì ni na náà ní ìgboro ama ma ehoro onwe anyị m etu na do me do da ego awa awera abato weri weri weru mi mezechini ya we hinyi man ashe ka na ha me ra na mi omo na wa nyiri ama me ne ha ama mezechini di he he muri amagorofa yayo muri amagorofa yayo ineri miyame kama mikato imeke hono tuni friday agure i mosque school ayo oni kare ya 100,000 ọdụ chenje nọtụrụ ahụ akụkụ 1,000 ọgụ 101,000 100,000 ọdụ anu aka na ini ka onu na eyo inu kora na na tanto ka ụkọrọ na akụ dị dare ama isha ka ehura hasan embio me akudero ye isha otata ya rili ota Slatu tumri. weri analysis ame na ɛhwɛ no a wobaa yɛ meka ɛnyɛ de tutu ano anaka ɔlɔrɔ no anaka ne kɔdure wa yɛ ka yɛ wokoro yɛ ɔ wa yɛ wɔre ne yɛ kɛtɔ kata yɛ bɔbɔ yɛ ba ni strike fc yɛ ne ɛkɔrɛ ba ma dɛkɛ awɔ primary school teacher tɛ no bɛrɛ bɛ.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

يا كاشف السوء يا أرحم الراحمين يا مجيب دعوات المضطرين يا إله العالمين بك ننزل هوائجنا وأنت أعلم بها فقدها برحمتك يا الراحمين اللهم أنت تحكم بين عبادك في مكان فيه يختلفون لا إله إلا الله العلي العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع رب العرش العظيم الحمد لله رب العالمين اللهم كاشف الغم مفرج الهم مجيب دعوة المضطرين إذا دعوا رغمنا الدنيا والآخرة رحمهما فارحمنا في هوائجنا كلها بقضائها ونجاهها رحمة تغنينا بها عن من سواك برحمتك يا رب الراحمين إلهي من الذي دعاك ولم تجبه ومن الذي سألك ولم تؤته ومن الذي استجارك ولم تجره ومن الذي استغاث بك ولم تغفه ومن الذي توكل عليك ولم تكفوه غفار أغثنا يا مغيث اجعل بنا ما أنت أهله فإنك أهل التقوى وأهل المغفرة ولا تجعل بنا ما نحن أهله فإننا أهل الذنوب والمعصية يا سراء الإنسان يا شديد العقاب يا غفار يا رحيم يا فلق الحب والنوى يا مفتح الأبواب يا مسبب الأسباب يا غفر الخطايا يا ساتر الأوراق يا من يا بليات يا مقل الأثرات يا مهي الأموات يا قضي الحاجات اقض هوائجنا واشف مرضانا وارحم موتانا واستجد داوانا وارتب على أحيائنا اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء من والأموات برامتك يا رب الراحمين إنك لمخشى قديم إلهنا أنت المحرك والمسكن لكل ما وقع في الوجود من الخيرات والشرور وفي حكمك الهل والعقد جميع الأمور وبيدك وأما مشيئتك تصاريف الأقدار والقضاء المقدور وأنت أعلم بأجسنا وضعفنا وذهاب حولنا وقوتنا أن تباعدنا مما يهل بنا من الشرور وأن اتصالنا بما نريد الوقوع فيه من الخيرات أو ما لا يلائم أغراضا في جميع الأمور وقد وقفنا ببابك والتجانا جنابك ووقفنا على آثابك مستغيثين بك في صرف ما يهول بنا من الشرور وما ينزل بنا من الهلاك مما يجري به تعقب الدهور مما لا قدرة لنا بلا تأمل تهمل ولا قوة بنا لا طل فضلا وابلغ وأنت العفو الكريم والمجيد الرحيم الذي ما استغاث بك مستغيثا إلا أخذته ولا توجه إليك مكروب يشكو كربه إلا فرجته ولا ناداك ضرير من أليم بلائه إلا أعطيت رحمته وهذا مقام المستغيث بك والملتجئ إليك فارهم ظل وتضر بين يديك وكل أنا وناصرا ودافئا لكل ما يهل بي من المصائب والأهزان ولا تجعل أظام ذنوبي هاجبة لما ينزل إلينا من فضلك ولا مانعة لما تطهقنا به من طولك وآمنا في جميع ذنوبنا بأفو كفرانك بأفوك وكفرانك وفي جميع ذلاتنا وأثراتنا برحمتك وإسانك فإنا لفنك راجون وعلى كرمك معولون ولنوالك سائلون ولكمال بإذك وجلالك متضرعون فلا تجعل هضنا منك الخيبة والهرمان ولا تنن من فنك الترد والخذلان فإنك أكرم من وقف بباب السائلون وأوصى مجدا من كل من تم في الطامئون فإنه لك المن الأعظم والجناب الأكرم وأنت أعظم كرما وأعلى مجدا من أن يستجيب بك مستجيب فترده قائبا أو يستعطف أهد نوالك متضرع لك ذاك يكون هذا الهرمان لا إله إلا أنت يا عمي يا عظيم يا مجيد يا كريم يا واسع الجود يا بر يا رهيم اللهم يا إلهنا وإله كل شيء يا إله الأولين والآخرين يا قاني الجبارين ويا رب العالمين غلط المتكبرين وقناص الظالمين ولا يقوم لأمرك ملك إلا وذل ولا جبار إلا وخضع أمت الأولين فمي في الآخرين وتعلم السر وأخفى وتقمي يد الظالم فلا يبسطها وتؤمي عين الناظرين فلا يبصر من منعت منه وتتفس تغلظ من نصرته وتهين أعداءك إذا رمى أولياءك وأنا عبدك فمن من كل ظالم غشوم فاجر ختار واردد كي في نهري يا رب العالمين اللهم أغش أبصارهم ظلمتهم فلا يبصرون وعامق قلوبهم فلا يفقهون وأصمت ألسنتهم فلا ينطقون وأقبض أيديهم فلا يبتشون وأصلك يا إلهنا ترحم معنا وأن تمنعنا منهم بهك الكرة التي رفعت السماوات ودهوت بها الأرضين واستعليت بها على عرشك وقبضت ما في السماء في الأرض وقبضت بها ما في السماء في الأرض يا الله يا هيا قيوم يا من ليس كمثله شيء السميع البصير أعطنا ونجنا وقد هاجتنا وهبها لنا بحق كلمك المكنون وسرك المكتوم وفضلك المعلوم أسبل علينا رداء سترك الذي لا تقركه الرماء ولا تضره الرياء لا تجعل للظالم علينا سبيلا يا رب العالمين أنت تسوي المظلوم وترد القشوم وتمنى ما شئت ممن شئت امنعني وامنع أعمالي ونفسي وما ملكت يدي مما هذا معي وارض ما قطعني عني فإنك شاهد لا تضيع تزل وهادر لا تزول وهالم لا تقول يا رب العالمين أدعوك يا نور النور ويا نور في نور ويا نور مع نور ويا نور فوق نور ويا نور تضاء كل ظلمة وترفع كل شدة وكل شيطان مريض ويقبل بكل جبار متكبر اللهم بحق ما دعوتك به وسألتك إياه اجعل كيد من رمى في نفسي وآلي وأولادي تحت قدمي فإنك تمن من شئت ولا قادر غيرك ولا حاكم سواك وبحق الاسم الذي استقر به أشرك وبحق الاسم الذي استقر به كرسيك يا الله العظيم عليهم الأعظم اجعل هيبة ونورا تقرب من جميع أعدائي إذا راموني وتزيدني قوة على من يريد ظلمي فيا ربي ويا رب كل شيء يا رفيع جلاله ويا عظيم سلطانه ويا كبير شانه يا الله المامور في كل فئاله يا حي لا حي إلا الله ويا هاشم لا هاشم إلا هو يا من له العظمة إذا انقطعت المتكبرين يا من لا يفوت هارب ولا يدرك طالب تدرك الأبصار ولا تدرك الأبصار وأنت العزيز الحكيم ولا يورك عند شيء ولا يجلك شيء كل من رمر بدر بما يقف النار واترك كدا عليه وألصق بمر من كيده ورونا يا صمد يا خير من عبد يا من هو باقنا الأبد هب بركتك هب بركتك ولا تزل من سواك وسنة مزيدة وسالفة مبينة وجعلنا من لدنك سلطان نصيرا بك استنصرنا وإليك سألنا وإليك توكلنا فلا تردنا خائبين من عندك ولا تقطع رجالك رب العالمين برحمتك يا رب الراحمين يا حي يا قيوم أنت المرتجى كل نصير لكم مينا وارهمي أنت المضيف وأنت المستعان بك فانصر عبيدك بالإيزاد والكرم وإن عصى أو جفى عمدا لشهوته غلبت عليه فأنت رب ذو الكرم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا مقاما ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد كل عمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وأن يقلب الصالحين أفعال ما يريد وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم صلى الله عليه وسلم الحمد لله